congratulations <laughs> bàbá wa Tinubu ṣe létí àti gbàmọ̀ràn ṣá torí ẹyẹ tó bá létí là á fọ̀ fèé sí bẹ́ẹ̀ èèyàn bá fi tàdólógún fọ fèrèsé tí ẹyẹ ìlú ìlú ìjẹnu ara rẹ̀ níyà ni bàbá wa Tinubu ṣe létí tẹ́ ẹ lè fi gbọ́ ti a ẹni tí ò ní ẹ̀ máa jà ò kì í gùn pa ẹ̀dájí máa sọ́ra fún wọn máa worú máikrófóònù tó máa fi sọ̀rọ̀ rántí ikú tó fi pàdé àgbọn tó o bá ti ń gbàdìwò rẹ́ńgẹ̀dẹ̀dẹ̀ yóò wà kì í lọ lásán rántí ikú tó pa Yar'Adua <laughs> mọ́mu tí òdì mọ́ rántí Abíọ́lá mọ́ worú yàrá tó ti ṣèpàdé wọ́n lè fi kẹ́míkà bẹ̀ rántí kàbá gbogbo wọn náà dájú jọṣẹ́ lọ <laughs> ẹyẹ tí ń tùyẹ́ ẹyẹ ẹgbẹ́ ìdànù kò fẹ́ ká lómi ò tó ní wọn ò fẹ́ ká tó wọn máa rántí wípé kọ́ba ó pẹ́ lórí ahọ́n ní gbé kọ́bọ̀ ókú tò nítọ̀la odò ikùn ní í wà gbogbo ọmọ Yorùbá pátá congratulation àmọ́ ẹ mọ́ iyọ̀ torí gbogbo ẹni tó lórí fún wa wọ̀nyí pé wa ni mo ti wá ń béèrè wípé ǹjẹ́ àti níjọ́ àti ìṣèjọba òṣèlú sọ́mọ Yorùbá sọ lórí rí sá tòró fẹ́ rú mi lójú díẹ̀ ni àsùmọ̀rẹ̀ tó yọ ní sọ́mọ̀ tí yóò fàwọ̀ mọ̀làmọ̀là hàn bóyá tá a bá gbójú oorun ní dára àbólórí sí ò lè dákọ́ náà lù tiẹ̀ là. kó gọta kò mọ́ kó da títí ọ̀dà kò máa dán sóun ló máa sọ̀nà èkó wọ̀ bàdàn ọ̀nà tó ti gbòòrò ẹ̀gbá wọ̀ gbòòrò ìbàdàn tó yẹ kó yọ̀ kó máa dán bí ìkòtò bí ojúgbó bí ìkòtò ló yẹ kán ọ̀nà ẹ̀gbá gbòòrò ọ̀tà pé lóko ní àwọn ìran tiwa nílẹ̀ Yorùbá bá bá dán lórí wọn kì í pé èèyàn Tinubu ṣe ni ọpẹ́ wa bí Buhari ṣe dòyọ òdòrò àti ìkàtó wàláì ó la ojú irin láti Nàìjíríà wọ nìjẹ́ ìkẹlẹ́lẹ́ ni bó tiẹ̀ jẹ́ kó yé wípé kò sí business ó lè fi Sahara ṣẹ̀ṣẹ̀ àti wọlé yìí jogun lọ ó rántí ẹbí ẹ̀ ó lànà Babangida ẹlẹ́rìn ẹ̀yẹ́ sí bàbá wo eléjì ní mi ná ó sọ lórí nígbà kan ẹ̀ bẹ́ẹ̀ bá rántí tẹ̀rí àtọ̀yàyà ló fi ń kówó rèlú mìíràn tí ń fowó ṣèlú wọn bó bá da lẹ́sẹ̀ ní náà mọ́roko ṣoṣo gbogbo títì ní yọkùlù tí ń dán kankéré ọlọ́dà ní jẹ́ bẹ́ẹ̀ bàbá wa dẹ́ẹ̀dì ìwà Abacha tá àti ẹ̀ lè gbàgbé wọn láé bó ṣe jọlọmọge tó ní jolójoló láyà ńlá wọn ń gbé káyé níwájú búdà tútù tó ṣẹ̀wọ̀n ọyẹ́ ẹja panla mẹ́ran sunkún sí lábẹ́ abo àti halẹ̀ pẹ̀lú dídẹ́rùbalẹ̀ tí ń bá líle júdé wọ́n náwó sí kánò wọ́n dọ̀dà ọ̀nà tiwa níbí ní dogun dọdẹ kí wá láǹfààní ajá tá a fi sọ́lé tí ò lè gbó kí láǹfààní àìkùkọ dìyẹ tó rábo dìyẹ tí ń họ kí láǹfààní ànímọ̀lẹ́bí yangàn báráyé Tinubu láyé ọba wa Awólọ́wọ̀ láti wà láṣáájú Yorùbá ti ń wà nípò ẹ̀yìn ó ti láwa lọ́kàn a sì ti gbà kí ni ó kàn wá nílẹ̀ Yorùbá náà torí gbogbo ibẹ̀ bá ti wọlé tán òkè ọ̀nà lẹ́ẹ̀sì àwa níbí kọ́lọ̀ wọ́n mọ̀ sàánú àwa ni tètè yá gbégi lé pé kọ́kọ́ sẹ́ kọ́ ya sí bọ́dà kí rẹ̀ sì ó wọlé kó ebi ti pa wá tó wọ́n sì ti wọ́n lókè ọ̀hún àwọn ń jẹ mùlá Yorùbá ní jìyà níbí Tinubu gbọ́ mi obìnrin tí ń wọ obìnrin tí ń wọ ọmọ kì í wọ pátásù Tinubu mọ́sàsù nara Yorùbá dọwọ́ rẹ̀ èmi olómi méje ó tán lẹ́nu ó kù níkù pàtí wà ní orí ewì nìyí orí ewì bọ̀ lọ́nà kankankan gbogbo ayé ẹ bá mi ṣíà ẹ bóyá ó lè dé ti Tinubu lórí TikTok ẹ ṣíà lórí Instagram ẹ ṣíà lórí Twitter ẹ ṣíà lórí Facebook ẹ ṣíà iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ nìyẹn bá mi sí àkódọ́wọ́ Tinubu ni bàbá bẹ̀rẹ̀ pé ta ló ti ń kọrin ewì látẹ̀kẹ́jọ́ yé wọn pé mi olófin méje ni èmi olófin méjì agbọ́n ńlá tí ìta orí àṣẹ bí òkúta ọ̀rọ̀ ǹgọ̀dọ̀ tí ìrẹ̀lẹ̀ aláṣẹ jù lẹ́sẹ̀ pì í.